شر أجرمنا الجياع لطوف يكون قول رب المكملين لطوف يكون قول رب المكملين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد خلقنا الإنسان في كبد أيحسب الإنسان أن لن يقدر عليه أحد يقول أهلكت مالا زبدا أيحسب أن لم يره أحد يقول أهلكت مالا زبدا أيحسب أن لم يره أحد ألم نجعل له عينين ولسانا وشفتين وهديناه النجدين فلقطع عقبة وما أدراك من العقبة فق رقبة أو إطعام في يوم ذي مسقبة يتيما ذا مقربة أو مسكيه فأنجام ذنبا ثم كان من الذين آمنوا وتواصوا بالصبر وتواصوا بالمرحلة أولئك أصحاب الميمنة والذين كفروا بآياتنا هم أصحاب المشأمة عليهم نار مظلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إلهي على كل الأمور لك الحمد لك الحمد وليس بما أو ليس من نعمي حد تذل وتهدي من تشاء من الورى من الورى وما بيد الإنسان عي ولا رشد ولا رشد وأمرك فاد في الخلائق كلها إذا شئت أمرا ليس من كونه رجل اللهم صل على محمد وعلى آل محمد صلى الله عليه وسلم كما صليت على إبراهيم وعلى آل إبراهيم عليه السلام والسلام للعالمين إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم حكيم وعنده مفاتح الغيب لا يعلمها إلا هو ويعلم ما في البر والبحر وما تسقط من ورقة إلا يعلمها ولا حبة في الظلمات الأرض ولا رطب ولا يابس إلا في كتاب مبين ومن عارض عن ذكري فإن له معيشة دركا ونحشره يوم القيامة عاما قال رب لما حشرتني عاما وقد كنت بشيرا قال كذلك أتتك آياتنا ونسيتها وكذلك اليوم تنسى ومن يعش عن ذكر الرحمن نقيد له شيطانا فهو له قريب إخوة الإيمان الإخوة الأحباب السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته هو قيادة الحمد لله الحمد لله إجاز الحمد لله الحمد لله الحمد لله رب العالمين Ọlọ́run àdá ọkọ̀ fún. Àdáàrí àrí máa kọ́ọ̀lù ọ̀sọ̀rọ̀ láha àhàlá. Èyí tí àwọn dá ọpẹ́ sí bí àbá ní wà jìnà bọ́lọ́run ti kọ́kọ́ ṣe ẹnìkọ̀ọ̀kan wa yìí yálà látara jíjà ni tàbí látara ìmọ́lọ́run lọ́lọ́run tó sì fi mímọ̀ sí tó fi rọ̀ wá lọ́rùn bọ́bá ṣe méjèèjì yìí náà lábáwò òun gan tó lọ́pẹ́ لك الحمد الذي أنت أمل Ó yẹ kí àtẹ̀yìn ọmọ dúpẹ́. Bọ́ bá ṣe látara dídá ni ká mú èyí tó tún mọ́ta ń lò yìí. Gbogbo ẹ̀dá tó lóhun dá kọ́ ni wọ́n láǹfààní àti máa sọ. Kìí ṣe gbogbo ẹ̀dá tó lóhun dá òun ni ọlọ́run fún láǹfààní àti máa gbọ́ràn bọ́lọ̀ ti wá sọ̀rọ̀ tí wọ́n yìí kò tó wá fi mọ́ bẹ́ẹ̀ ó tún tò wá mọ́kàn nínú àwọn irúsẹ̀ Òsìn tó tó láyé nínú ìpẹ̀lẹ̀ ayé ọmọ nìyàn. Wà ní ṣì ní kò gẹ́gẹ́ sí ọ̀pẹ́ ìdí ní ìdábàtòlá. Alágbára lọ́lọ́. Káàní ẹ̀rẹ́ ìdábòlé ìrìn àtàrò ìgbọ̀lẹ̀fọ́lá. Bọ́lọ́ bá fẹ́ káàyàn mú nígbà mú tó le, kò ní máa orí ọlọ́run lórí. Débi kọ́ máa dúpẹ́ fún ọba tí máa sórí. Wọ́n sí nínú ìdàgbòjò Àdábìdà Òwúdó Àríṣọ́ láti Òwúdó Ọ̀n sọ fọ́lọ́run níjọ́ kan, ó nílì ọba mi, ìwọ ló pa mí láti ọpẹ́, mo dẹ̀ ń fi ọpẹ́, mo fi ń pè ọ́. Mọ̀ ń dúpẹ́ fún ẹ lórí gbogbo oore tó ń ṣe fún mi. ṣùgbọ́n bí mo sí ń dúpẹ́ yìí bẹ́ẹ̀ lórí ìlékún tó bá dí bẹ́ẹ̀ ìrí ọlọ́run èyí dúpẹ́ mọ́ tọrọ dàbí ìgbà pé mọ̀ ń gbẹ̀bùn ń gbóore lọ́wọ́ rẹ̀ tó bá ṣe mí lóore kan tí mo ń dúpẹ́ tí mo fi ń sọ ó ọlọ́run ni màá dúpẹ́ èèyàn ní ma dúpẹ́ kémi ọlọ́wọ́n máa lékún orí rẹ̀ ọlọ́wọ́n àdúpẹ́ fún ọ Bàbá tó wá rò jókòó tàjò yìí, bọ́ bá jẹ́ pé yìí tí bàbá wa ìmáàmù àgbà tí wọ́n fi kó wa wọlé síwájú ọlọ́run tó bá jẹ́ torí eléyìí nìkan lè ní àtẹ̀yí fi pé sáàrin yìí bá a bá padà róore tá a gbà látàrí ẹ̀ a sọ pé kí ló dé tá a kó máa fi gbogbo ọjọ́ ayé wa sàkọ̀má fọ́lọ̀lọ̀ kò sí tótò ìrántí ọlọ́run ìtótò ní òsẹ̀lẹ̀ ayé ẹ̀dọ́ mìíràn kò sí bọ́lọ́run bá dáyàn tí lè máa rántí ẹ̀ ó ti sílẹ̀ kún ọ̀nà àbáyọ fún gbogbo ohun tó lé nínú sẹ̀lẹ̀ ayé rẹ̀ ìrántí ọlọ́run yìí òun lè èèyàn máa ní nínú sẹ̀mí ayé ẹ̀ tí gbogbo tó lè ti máa fi rọ̀. ọ̀nàbí Yunus nígbò kó mú dàmú èyí ò ní ẹ̀bùn tèmi tí mo bá yín mú bọ̀ láti wó kí kálùkù ọmọ mú lọ ilé o ní pé gbogbo ohun tó ń fà sọ́wọ́ orí ọ̀tẹ̀ mọ́dàrí láàmú ìrántí ọlọ́run ojú ọmọ pọ̀ inú ilé ayé mọ́ rántí ọlọ́run Ọlọ́run sọ̀rọ̀ ànẹ́bì yìí ló tún fún wa. Nígbà wàhálà dé ìtànyẹ́gan kọ́ la fẹ́ mú, ẹ̀kọ́ tá a fẹ́ kọ́ mẹ́ lórí ìrántí Ọlọ́run oore tí mọ́ fà á fẹ́ jà á, ò la fẹ́ mú. Lẹ́lẹ́bí tó bí mọ́tún tí wọ́n já sínú òkun wọ́n já sódò àdánwò wa mọ́ lára kọ́wà ní odò nìkan ẹja tó gbèrè ṣe àmà kó dínú òkun bọ́ sínú kíni òkùnkùn ní anẹ́bì yóò ní sọ ọlọ́run wá ń sọ ìdí tó fi làá wà lọ́wọ́ Òun náà ni kí ni àtẹ̀yí ó fi máa wọ́là wa. Ọmọ bí tí èbá pè pé yíó nù. Ọ wà nínú àwọn tí a máa ń tàpọ̀ máa ń pè ní ọlọ́run. Bọ́dà bí tẹ́bí ọdún ìyè ìdáyà orí ọ̀dọ̀ àbò. Ọlọ́run nínú ẹja tó wọ̀nyẹ, ibẹ̀ ni ọba máa gbé bíjọ́ tèmi ọlọ́run ó tó ń gbé gbogbo ẹ̀dá dìde ọlọ́nibẹ̀ ni ọba máa gbé ṣùgbọ́n tá àwọn òmálà òun ni pé máa ṣe irú iṣẹ́ tí bàbá fún wa sí láàárọ̀ ṣẹmọ̀kọ́là ni wá fún wa Wọ́dẹ̀ ìmọ́gì ìgbà àtàmọ́gọ́ ìgbà ó padà bẹ̀ máa tọrọ ibi tá ń lọ. A kàn fi subhanahu wa ta'ala tó ṣe lẹ́nì kọ̀ọ̀kan wa kò sí tó tọ́tọ̀ má fọ́lọ́m kò sí tó tó mẹ́yìn tó tó ìrántí ọlọ́run Mo fi léhùn kí iṣẹ́ bàbá tí wọ́n fi gbé a lọ síwájú ọlọ́run. Gbogbo nínú ilé ayé rẹ̀, ó ti fọ́ bá nìlú olùyàrí. Wọ́n á sẹ́kọ̀ọ́ máa bí ìdòmí ìwàdà ìyàmú. Ó sì tó tó ìrántí ọlọ́run bí ìkẹ́tù wúlò lè tó. Ọ̀kan nínú àwọn sọ̀hábà, Ridwanullahi ta'ala alayhi. Ọlọ́run jẹ́ ọ́sà wá ti ọmọ ẹ̀ àwọn kèfèrí wọ́n mú ọmọ ẹ̀ nígbèkùn wọ́n dé mọ́lẹ̀ kọ̀rọ̀ àyè jáde oríire tá a ti níjókòó yìí yẹn o gbogbo tí ń jẹ́bà ló jẹ́ ọkà fọ́ tọ́bá ti ẹnu ìrántí tí bàbá tí wọ́n fi lé alẹ́nu yẹn lọ bá ń wí ìwọ́n máa sọ ń tọ́ fẹ́lẹ́yìn ìfọ́lọ̀ ọ̀rẹ́ ọlọ́run sì máa ṣe ìwọ farabalẹ̀ gbọ́sẹ̀lẹ̀ yìí ọ̀rẹ́ pẹ́gbà wọ́n parí ọ̀rọ̀ wọ́n lọ́rọ̀ ta wí ó fúyẹ́ lẹ́nu wọn ó sì kéré ṣùgbọ́rọ̀ tó tóbi ní lọ́dọ̀ọ́lọ́ sábẹ̀ yìí ó retí ọmọ ẹ̀ títí kò rí àwọn ó sì ń dá nǹkan sí ẹmọ̀ pé láyé tá a wà yìí gbogbo ayé ló ti dà fá lọ́dọ̀ ààrẹ àwọn wá lọ bá nẹ́bì wọ́n mọ̀ pé bẹ̀ ni ìtọ́sọ́nà wa ànẹ́bì ìtọ́sọ́nà ìjọ náà ṣùgbọ́n wọn tí ó jogún ìtọ́sọ́nà yẹn ó làwọn olùmọ̀ ó làwọn àfá àní ẹjogún ẹ̀ ó wá lọ bá nẹ́bì onírò òjíṣẹ́ ọlọ́run àdánwò kan ànẹ́bì ní kí làdánwò ẹ ọlọ́mọ àwọn olówó rí wọ́n ti mú gbé kan ànẹ́bì ní ọmọ lọ ó ní kí máa lọ ó ní máa lọ ṣùgbọ́n máa lọ sí la haula wala quwwata illa billah lọ máa ṣe ẹ̀bùn tí mo mú fún àánú mo mú wá la haula mọ́fojú rẹ̀ náà rẹ̀ mọ́fojú kéré rẹ̀ anábì ní ọlọ́mà sí máa ṣẹlẹ̀ sáwà náà sáwà fáà bá ní àlọ́ ìta bá ń bèèrè tí ọ̀bá dé ẹlòmí àtún máa yà bàrá lọ bí tọ́ yàtọ̀ sí tọ́lọ́ àìsẹ́ sùúrù wa ò ní dà wà láàmú ìsí wọ́n máa ń pè wá lọ sí nírántí ọlọ́run kìí ṣe dá tọ́ máa retí wípé kó ti máa ṣiṣẹ́ ní lẹ́sẹ̀kẹsẹ̀ ìdánimọ̀ èyí tẹ́ èyàn bá fagbára ọlọ́run tó fi béèrè tọ́lọ́run fún èyàn òun lóore tí bà yàn kalẹ̀ anábì ní kí bàbá yọ ọlọ máa ṣe kí ní ó máa ṣe bàbá yìí lọ ṣe gbọ́rọ̀ yìí ó tún wá bá anábì pọ̀ mọ́ àwọn òtí ìdí anábì ní lọ máa ṣe yọ wálé àwọn gbàgbọ́ pọ̀ dàbí àwọn irú ẹ̀sẹ̀lẹ̀ sọ́kàn náà tó wá bá nẹ́bì ó ní ọmọ ìyá àwọn inú oòrùn dà láàmú abẹ́bì ní tó bá délé kọ́ sọ ìyá rẹ̀ kọ́lọ ọmọ ńlá oyin ọlá títí inú ọlọ́ ó tó padà wá bá nẹ́bì pé ah, ní kọ́ máa inú rẹ̀ torí pé tó sọ̀rọ̀ òdodo ní máa sọ tọ́rọ sọ fún a pé oyin fi í ṣèfà oníwòsàn bẹ́m̀bẹ̀ onísọ́mọ̀ ìyá rẹ̀ bá wá ńlá tí kò rí wòsàn kázàbà bí i bá ti lọ àkèèkì ajẹ́kọ́ ògùn tọ́lọ ń dá ayé inú ọmọ ìyá rẹ̀ ló pè ní ọ́ Béèyàn bá ti gbá tí wọ́n ń ṣàlàyé fún ìyànbọ́ kò lè ṣiṣẹ́. ìgbàgbọ́ lọ́kọ́ ṣe pàtàkì anábì níta bí yóò máa lọ lọ tún máa ń ṣe là haúlà nígbò ìjọ kan bàbá yìí kàrọ mẹ́ èyí yọ ọkùnlẹ̀ owó ọ̀yà mí òbí wá ọ̀pọ̀nà méjèèjì àbí mẹ́ta gan lẹ́nu mí ná ọba nọ́dọ̀ àwọn àfáà tún lọ díẹ̀ bódà ó tún ní nǹkan tí ma lọ fídí ìdí èṣù tó rẹ̀ ní èṣù ló náà ọjọ́ra wọn ọlọ́mọdé ò sínú wa ọlọ́wọ́ jẹ́ kọba tó dá wa yóò jẹ́ kó tó wa òní ṣe wá lẹ́rú tí ó máa tó bẹ ìṣù lọ́wẹ́ tí ó máa bẹ́ṣù jẹ tí ó máa bẹ́ṣù mú ní ṣe wá sàábì yìí inú ẹ̀dùn gbọ́ ọ̀rọ̀ mẹ́ kọ̀bá bìdùnú ìmọ̀ nínú ilé kó túnmọ́ lọ bá tabi má tàbí kọ́kàn lọ sọ fún wa mo ti rọ́mà ṣùgbọ́n wá rí ohun èèmàmá ìbọ́ ọmọ yìí dé làkúnmí ló tọ́pọ̀ bàbá ìwà ń bilé rè pé ọlọ́síṣẹ́ bí ni kàmọ́ retí àbọ̀ rẹ báyìí kó kó nǹkan ní olóhùn lọ síṣẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé wọ́n mú òun nígbèkùn wọ́n dè mọ́lẹ̀ náà ní àdì òmálẹ̀ ìbọ̀lù ti wá rí làkúnmí oníbèèrè dáa ọmọ náà tí inú ìdè tó ń wà bóhun ṣe òun lè torí tí ń kélé tánàbí fún òun ọmọ òun lọ́lọ́n ló sábàbí tó túlẹ̀ oníbọ́lọ́un ṣe wá tù yìí òun bọ̀ lẹ́ni tí ń sáré fi ń bọ̀ wá sílé òun wá rí pọ́nà jì ọ̀nà jì bóòlù òun ṣe lọ́ọ́ láì rí nǹkan agùn òun kan nínú ràkúnmí ẹni tí a dẹ̀un mọ́lẹ̀ yìí òun wá gùn bọ̀ kọ̀wá síbi tó wọ́n ti pàdé ràkúnmí ràkúnmí òun ni wọ́n máa sáré tẹ̀lé lẹ́yìn bóhun bá ti lé wọn wọ́n tún tẹ̀lé òun wọ́n wá wò wípé sáwọn ràkúnmí yóò ní kó bá wọn a jẹ́ pé òun wọ́n máa rùn lọ ògbẹ́gbẹ́ ràkúnmí tó ti tẹ̀lé òun bá ń lọ lé ọdún bóò ṣe wúra fún ní bóò délé rí ah bàbá ní adúpẹ́ fún dídé rẹ̀ ṣùgbẹ́rù ẹlẹ́rù tó rù dé èmi nìkan kí ń dàgbọ́ ẹ̀kọ́ ní fún ọ̀hún àtìmí sọ ọmọ táwọn ọmọ rẹ̀ mú wálé tó gbà mí lọ́wọ́ wọn tí wọn náà máa lò tó orí ẹ sọrí kọ̀sọ́rí sọ́rí o ilé òtí ẹ̀sùn fúyẹ́ ẹlòmí gan òun ní sáré kiri fọ́mọ lójú ọ̀nà tọ́lọ́wọ̀n ọ̀fẹ́ kó náà sáré ma rówó olówó jí ọlọ́wọ́ sún ó kò sún ó bá lọ bá lọ àgbọ́padà mọ̀ ọmọ ológo hmm. ìyá kí tó ní pablo òsí àwọn tó múlò yẹ lọ wó hmm. Tábí yìí kò kóra omi sílé ọwà lọ́bá rẹ̀ mi. Ọlọ̀sàn tó rí, gbogbo tí wọ́n náà máa rí tí wọ́ lójú rẹ̀ tí máa fi làwọn àfáà. Mọ́ máa dọ́ra rẹ̀ sínú ilé ẹ bá ń sàá pé ṣe rínú kò sí tí wọ́n rí wọ́n lọ gbé bá nàbí òun náà wà sọ fún wa pé mo ṣe dáàrí kò dáa báyìí bí wọ́n bá ti lọ bá àfá kódà káàkọ́ kójú ọ níwé tí ọ̀dá lọ́dọ̀ ọlọ́run òun ọjẹ́jọ́ ìwájú ọlọ́run ni ọjẹ́jọ́ rẹ̀ níwájú ọlọ́run ìwọ ti mórí bọ́ ṣàgbẹ́nìkan ló tí ó bá dá lọ́dọ̀ ọlọ́run ẹni ojú ọ níwò èmì ó jìyẹ ìgbọ́dọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam ọlọ́mọ àmì ti dé oṣù bẹ́ẹ̀ wò ta kàn ní pé gbogbo rà fún nítorí bọ̀ ní olùmọ̀kọ́wà ah, ànábì dákẹ́ díẹ̀ bọ́bá ìsì ìmísí ó dé fánàbì ìgbà tí mi sí dé

ومن يتق ọlọ́run. Ọlọ́run ní gbogbo ẹni tó bá wá páyà èmi ọlọ́run yẹ́jẹ̀ aláhù mákàràjà. Lọ́nà bá ń bí ma tí nǹkan fún ma, ọlọ́run lọ́nà àbáyọ a máa fún. Ọlọ́run ti na àbáyọ, ó ti ṣe fún ọmọ ẹ. Látara wípọ́ yọ́ nínú wàhálà tó wà. Ọlọ́run bá ti wá na máa ń ṣe tẹ̀lé ni pé ìyàrùzúkúhù mi ní àìsù láyà ìdásí. Yọ́ wà fásì kí fún lọ́nà tí ó rò sí. Ẹgbà ti bọ́lọ̀ ń dúó, ọlọ́run قد جعل ó gbé fún ọ̀nà. Làkúnmí tó kó wá ọlọ́run sí á sì kí fún ọlọ́run tó kí ni Torí kò lè àkìdébẹ̀ ni wípé ìrántí ọlọ́run kò ayé adúpẹ́ fọ́lọ́n látàrí orí ẹ̀ tó ṣe fún wa adàlù ẹ̀yìn ọpẹ́ wa nítorí àsìkò àti ń wá sí Èkó wá ṣe wá sí àti ìráwọn tó lásìkò dáa bí orí òkúta yìí á múlé yẹn lọ́wọ́ kódàgbà mi ń sọ pé ẹjá tètè máa lọ ọmọ ìyá mi tá a jọ ń sọ̀rọ̀ ó ti ní aago mọ́kànlá gẹ́rẹ́gẹ́ ní prógrámù ọbẹ̀rẹ̀ ah, wọ́n ní ibi kò ní bẹ̀rẹ̀ lọ́gán bọ́yá méjì ah, ìkẹ́ ọlọ́run ọlọ́run kọmọ bá sọ́jọ́ ẹ̀dá anábíwa Muhammad. Sallallahu alaihi wasallam. Sallallahu alaihi wasallam. Sallallahu alaihi wasallam. وبشر جعلنا وعلمنا عن الإسلام فالله نحمده وعلمنا عن الإسلام فالله نحمده ẹni ọkọ̀ ọ̀nà yìí mọ̀ wá òun náà ni ànábì wa Muhammad ọ̀fọ̀nà kẹ́ ọ̀nà àánú ó fi hàn wá ọlọ́run ìkẹ́ẹ̀rẹ́ ọlá rẹ̀ ọmọ bá sọ́jú ẹ̀dá náà Muhammad ẹ̀yìn àsàlátù wa kò sí ń tọ́ yẹ kọ́ tẹ̀lé jọ̀dọ́ àwọn tí a sorí rí dáadáa yìí látara wọn níjọ́ ànábì tí yóò kó láyé ohun tó sọ fún ayé ni wípé national marshal al àwọn àgbáríjọ àwọn ànábì ọlọ́run lànárí fún wàdà náà àwọn èjì ogun wọn ń lẹ́ jẹ ogun wa gbogbo tàà bá fi ilẹ̀ àwọn mùsùlùmí lónìí àìjogún àwọn náà ti jogún èèyàn wọ́n ìjogún wa sẹ́mà bọ́rọ̀ kan yẹ nígbà wá dìgbà míì ànábì tún ní al wàrọ́sẹ̀tòlà àmbìyà àwọn olùmọ̀ onímímọ̀ àwọn ni wọ́n jogún àwọn ànábì ọlọ́n ṣẹ́màkó sì ní wọ́n ìjogún àwọn àwọn ilé ìjogún ọwá tó láwọn onímímọ̀ ni a jogún àwọn ànábì ọlọ́n ànábì wá yẹn jú ẹ̀ oníṣùgbọ́n tí a jogún wọ́n ò jogún dìnára wà dàdírhàmù kìí sówó kìí ṣe dúkìá ni wọ́n jogún walakin warasu al-ilma ìmọ̀ ń tàà fi rán wa yìí o ni wọ́n jogún lọ́dọ̀ àwọn ànábì ọlọ́ ó fẹ́ pé ìkẹta náàbì mú wá òun làwọn àlùfáà wa òun ni wọ́n fi mà wá ni wọ́n fi nù wá ọlọ́run lò wọ́n ní bàbá mú níbi tó súnmọ́ ànígbàgbé ibi tó jìnà gbogbo àwọn àlùfáà wa hmm, ọlọ́mbà nìkẹ́ wọn Rahmatullahi ta'ala anuhu, fajazahu ربنا خير سنا وجزاهم ربنا خير سنا منهم داجلات بالإيمان وأبانا آدم أرض الكثير أمر ربي دائما لجدنا وإلى دعاب السلام إلهمرا وعلي بادر الأمن مجدنا إذا قطعت الهدى في دارنا شرفنا عاده بزيارته أمراضي دائما لإجلنا كيف لا أذلب أكيد فخرنا أصلنا في كل خير من أجل لم يكن باكر وإيكمنا بك أثار وعماد تدل فرحم الله تعالى جمعنا ومعنهم كل ذنب من فعل وبه اللهم خيرا في الجزاء وادهم جنة وقف المعدل قل ويا ربنا ظالمه كرما قل ويا ربنا ظالمه كرما ọlọ́mọ sàrá ìbánikẹ́ gbogbo àwọn àlùfáà wa ká má ń tó lọ àsìkò gbogbo àwọn tá àbá máa dákọ náà lórí tí ó ti gbé gbogbo àwọn àlùfáà wa tí wọ́n wá sẹ́kù kọ̀fẹ́ sí kanú gbogbo tó rí gbé tí wọ́n ti kọjá sọ́dọ̀ ọlọ́run bí wọ́n ti pọ̀ tó wọ́n gbogbo wọn náà ti wọ́n máa kù ní gbogbo àwọn bàbá tá ń kì yí ìṣẹ́kù wọn ni bàbá wa tí a jókòó tì lónìí ìṣẹ́kù àwọn bàbá tàná tí a ti kì òun ni bàbá wa ìmáàmù àgbà fún orí òkúta táa wà yìí fadilatu Sheikh Isa Alabi ọba tó gbé yí dáadáa ọlọ́run mọ́jẹ́ ma padà sàbúrú tí ọlọ́run bá lè jẹ́ kí èèyàn látẹ̀mára fún ẹ̀kọ́ ẹ̀sìn fún ẹ̀sìn kò sí kí èèyàn májìlì rẹ̀ oúnjẹ jẹ́ yìí ẹ̀rù rídùnú ẹ̀tìrí látara àwọn tọ́lọ́run ní kí wọ́n tara yí jáde ẹ̀rí látara àwọn tí ẹ̀fà hàn yí kọ́ kò sí tó tó nídùnnú fẹ́ dà nínú ilé ayé gbogbo òdùnnú yí ọlọ́run ní sọ́dì ìbànújẹ́ ọlá àti tóbi ọlọ́run ọlọ́run fi àwòkọ́ sí dáadáa ó fi sára yín pé èèyàn bá wà mọ́ ti sọpọ̀ ọmọ táwọn nǹkan kan ọba jọ dà yín pọ̀ gbogbo tí máa dà yín pọ̀ tí èèyàn fi máa mọ̀ pé mọ́ máa yàn ọlọ́lọ́run náà jọ dá ìní àti bàbá wa imam àgbà lórí òkúta pọ̀. àfẹ́nu mi gbà kí n pé mọ́ mọ̀ wọ́n dáadáa níwọ̀ àti èèyàn bá jọ wà tí ní àjò ọ̀bá tí ìdàyí pọ̀ kẹjọ rìnrìn àjò wọ́n ti sọ pọ̀ dámọ́ lórí ojú ọmọ kàmọ́ ìwọ̀n tí èyàn bá ṣe èrè bọ́ tí wọ́n ti máa àrà tó bá wu ìyẹ̀lẹ́ ọmọ dálọ́ ojú òkú tó àwọn èèyàn kú dáma ìdájọ́ dà wákọ̀ àbábàbá àbáwọn dáadáa ẹ̀kejì ìwé ẹni tó wọ́ bá ti ìjọdà yìí pọ̀ mọ́ ti pọ̀ dáma owó bá jọdà yìí pọ̀ lóòtó dáma owó tún jọdà wákọ̀ ẹmọ̀ pé tí máa dá wàhálà ala láàrin aláàfà owó ni owó ni máa dá jọ dàwápọ̀ kódà tó ń dàwápọ̀ náà dì sí sí pé dada yọ ma lọ wájú ẹni tí sí ìjọ má ti pé èèyàn lè lọ ọmọ abẹ́ yẹ ní ọmọ tí má dà lóru abẹ́rẹ́ olóngbò ní má dà ó sì má pèlé èèyàn tó bá rí pé èèyàn ní lọ má ti pèlé èèyàn ẹjọ́ sùn láti alẹ́ májú àhá tó bá bẹ́ẹ̀ ti jọ sùn tí ó ti padà ok tó lọ ọjọ́ mú alọ́ àhá ìgbà lóòtò máa pé má dàlá èèyàn ní lámàrin gbogbo ẹ̀ láti mọ̀ yín ọlọ́dẹ̀ ní kámà ilé rí dáadáa dáadáa náà ma lọ́wọ́jò mú kí gbogbo ẹ̀yin àlùfáà wa ẹ má bínú àlejò olé mọ́ sàárè àfọ́jú tí ọba lọ́wọ́ lénú mú kí yín ọlọ́wọ́ ọba kí yín bàbá wa Sheikh Ahmed Adangba akíyín ọlọ́run jẹ́ kẹ láti pẹ́ ọlọ́run àti tóbi ọlọ́run àwọn bàbá wa Sheikh Abdul Wadud ọlábìrán àkíyí ẹ̀ láti pẹ́ Sheikh wa Ustadh wa àwọn mẹ́wà èyàn jẹ́jẹ́ ní ọlọ́tọ́ tọ́rọ àwọn làkọ́kọ́ pàdé ànáwà mú a ma ọ̀nà jẹ́jẹ́ náà ní ti rọra mú wá gba ọ̀nà òtítí ọba ti jẹ́jẹ́ lọ́nà ẹ̀ta àti débì yóò rú ọkọ rẹ̀ nílé alhamdulillah ẹ̀yọ̀ bá ti lórí òkúta ọmọ orí òkúta náà lòun lọ alhamdulillah ah, ṣíbò wa jẹ́jẹ́ dada yọ ma lọ́wájú òkí ustazu wa arọ́ì àmọ́ arọ́ì dùlmáhìr mo bá bàbá dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run dada yọ ma lọ́wájú ustazu wa Faisal alábíbà mo ti gbọ́ ẹgbọ́n àti ìdé bí mo ti ń gbóhùn ni mo ti ń gbóhùn bàbá nígbà tí rí ojú ẹ̀nà bá gbóhùn yẹn ẹ máa pín ohun bàbá ni ọlọ́run níjọ́ bàjẹ́ o alùbáríkà náà yọ́ ma lọ wájú ọlọ́run tó sì kẹ́yì ọlọ́run níjọ́ bàjẹ́ ọwá ti fún ọmọ ìyá mi nísìnyí tọrọdún tàà wá iṣẹ́ tí ṣe fẹ́sọ̀lú ṣe lónìí ṣẹ́wà abdùsàlámì ni anádà mọ́pọ̀ ní ọdún anádà mọ́pọ̀ lọ́dún yẹ alhamdulillah ọlọ́run tí ó wá ṣe èyí lẹ́yìn nìkan ṣẹ́wà abdùsàlámì ọlọ́run ma síbẹ̀ náà tí wọ́n ma fi júwe bọ̀dá rẹ̀ sínú ohun òrí bá bá ń dúpọ́ lọ́dọ̀ ọlọ́run dáadáa yóò máa lọ́wájú ṣíwọ́ àbùsàlá alhamdulillah alhamdulillah ogun tọ́lọ́run ṣe fún ilé orí pátá ọlọ́run kò ní jẹ́ ọba jẹ́ ò ìdùnnú lè jẹ́ fún bàbá ọlọ́run àbíọ́ gbogbo àti bàbá ó lò láyé mọ́jẹ̀ wọ́n tààrẹ nìkan kan yí banújẹ́ ọlọ́run mọ́jẹ̀ wọ́n tààrẹ nìkan kan yí banújẹ́ tàbá tí ń wí báhùn àní ọmọ dá fún ìṣìnà àníkẹ́ máa ga sí àníkẹ́ máa pọ̀ ń bùkún ọlọ́run sàlẹ̀ ìbànújẹ́ bẹ̀ fún ó kí gbogbo ẹ̀yin àlùfáà mi gbogbo pápápá wa tó anụ ọlọ́ni ò gbogbo èèyàn kọ́ lọ́wọ́ máa ṣe bẹ́ẹ̀ fún gbogbo èèyàn kọ́ ohun nínú mà bọ́lọ́n bá fún èèyàn ní kòránù tọ́ ma tó lóhun tó fi ké o níkanú mà nánu ìkásọ̀nù mẹ́ nánu mi máa ń sọ fún ẹgbẹ́ átùlógún ní ó ti gbọ́ ọdọ̀gẹ́ ń a máa ara wa ní ààyè kọ̀ọ̀kan náà tí ò ní jọra wọn dáadáa náà ma lọ́wọ́dú mú kí gbogbo mùsùlùmí pàápàá jùlọ àwọn ìyá wa ẹ̀yìn bàbá bẹ̀rẹ̀ lọ́dọ̀ sí ní ó ti sorí rẹ̀ tọ́jọ́ pé gbogbo ń tẹ́ máa rí ìtànàbì mọ́ ayé ni ṣẹ́wọ̀n pé yẹn ti sorí rẹ̀ ọlọ́mọ́sálẹ̀ ìbàní sí ibẹ̀ ẹ̀yí tí kò wé bẹ́ẹ̀ bí bá ta bá yín lónìí ojúwe àkàkún ẹkẹsẹ̀kún ètò ẹ̀ṣẹ̀ yìí ó lè kéré lójú tí kẹ́yìn ọmọ kàkún ṣùgbọ́n tóbi lọ́dọ̀ ọlọ́run ó sì ń júwe ìgbàgbọ́ lọ́dọ̀ yín anábì ní gbogbo ìgbàṣẹ́ bá rẹ́nìkan yà ṣáàdù lè mọ́sídà fàṣáàdù láhù ilé ìmá ẹbá ti rí èèyàn sọ́rọ̀ ẹ̀sìn tí ń jẹ́ lógún bó ti wá mọ̀sáàsì àsùnbá ó tún wá ti àìlá ó tún wá ti kìíní ẹ máwùlẹ̀ yọ síláàmù pò lọ́rùn ẹ̀ ewu ń tiẹ́ oní ìkan tí wọ́n fi rán oní ẹjẹ́ rí pé olùgbàgbọ́ ni kí ni jẹ́ tọ́sọ́ di gẹ̀bẹ̀ rí kílọ̀ wáńká ó ní ìkẹ́ ní gbogbo ẹni tí bá ti ń pò yí masáàtí ìwọ́ fi yóò kúlẹ̀ fún ta ní olóòjò túkàlùkù yóò tún ṣe wáwò kéèsè wọ lọ́wà máa lẹ̀yàn ná lọ́mà lẹ̀yìn kẹfẹ̀ rí ó ti di kẹfẹ̀ rí ó fi síbí jẹun ah. ọ̀sẹ̀wọ̀n akíyẹ̀yìn ìyá dáadáa yán ma lọ wájú àánú ọlọ́wọ́ ma bá yín gbé ọlá àti tóbi ẹ̀ mo fi kí kí àwọn ìyá kí ẹ̀yin bàbá ẹ̀mọ́bìnú bọ́lọ́ sí tó lónìí kíkí yí là máa fi kí àwọn ìyá tẹ́lẹ̀ ṣùgbọ́n wọ́n bá wájú yín lọ́dún yìí ọdún mi tí a bá tún jọ pàdé ọlọ́mọ́sí yí láti máa ẹmọ́jẹ̀ wọ́n bá wájú yín máa ó tẹ́tí gbọ́ ọ̀rọ̀ tí a rán mi láì ìgbà àkókò mẹ́mí àtẹ̀yìn bá bá wo àwùjọ tá wà yìí pàápàá jùlọ lásìkò tá wà òun la fi kí àwọn tí wọ́n ṣàgbékalẹ̀ ọ̀rọ̀ tí a rán wa láti wá sọ parí a rí pé lágbàáyé lónìí kìí sọ̀dọ̀ wá ń bí nìkan ọlá tí mù nínú òṣì àtìyà kí sọ̀dọ̀ wa gbogbo ayé ni ìpín tọ́lọ̀ ń kàn fún kálùkù kọ sáyé tí ń bẹ lónìí tí ò rí gbégún wọ́n tí ò ní tí ẹ̀ tí ń bá yí kódé èyí táwà ń bá yí ní nàìjíríà yìí táwọn pariwo nà sí àwọ fáwọn èèyàn ní pé ẹmọ́ kèémá ariwo táwọn pàyẹ ó túgẹ́ ẹtújá máa dúpẹ́ ni tààlà wọn tẹ́ ń pariwo káàmì ẹlẹ́fẹ̀lẹ̀ àbílẹ̀ ní jẹ́ tààlò lẹ́gbẹ̀ẹ́ ọbẹ̀ lẹ́dà wa Ar-Razzaq tó jẹ́ pòun ló lásìkí tání Tani Buhari ẹgbọ́lọ́n lọ́bọ́ àgbà àmọ́ sóhun ṣe fọ́lọ́hun tó fi jẹ́ pásìkò ti ẹ̀lẹ́lẹ́ ìṣẹ̀lẹ̀ àmọ́ tí bọ̀ àríṣẹ́ òun lọ bá ìgbà òun ló nígbà ìgbà tó wù ká máa lò òun là ń lò yìí bàbá wá mọ̀ pọ̀hun ní mọ̀dábìrò lè òmò tó tún lè yí padà sí míì tí ó ti àlọ́rùn a máa ṣe sùúrù a máa dúpẹ́ oore tààtúrí ẹbí mi àtẹ̀yìn lájókòó yìí ẹ lọ tọ́kì àsìkò táwà ń yí inú ti a ní ti ẹ náà sí ẹ̀ ààlẹ́ ìbẹ̀ lọ́rùn tó sí ẹ̀ mùsíbà tó dé bá wọn lásìkò tí ó burú jù ní ọ̀gànjú òru lóde ọ̀gànjú òru mùsíbà tó sòrò ó sá fún ní kílẹ̀ ọmọ rí kọ́ máa mìí kó sì máa mú lé mì máyàn ẹ̀mọ́ yẹ ẹgbẹgbẹ̀rún èèyàn tí wọ́n gbẹ́mí mi tí wọ́n sí láyé má ní àtẹ̀yí ń bẹ̀ kò sí káàsì lóòtọ́ ni a ń jẹun báwọn míì tẹ́ fún òróró wa tẹ́ fún tẹ́ rò pé bẹ̀rẹ̀ àwọn ó ti là ẹ̀lẹ́là ń bẹ̀ ẹ̀ṣẹ́ àwọn pọ́s wọ́n fún òróró wa tí wọ́n rò fáwọn fẹ́ gbọ̀nà ilé àwọn ọ̀dọ̀ ẹni ọlà ara jẹ́ni àwà sọ̀nà gbogbo ọgbà tí èèyàn bá ti wà nípo pé ọlọ́run kí ọ ọgbọ́dọ̀ ma ronú ti ẹnì kejì máa kí bùkátà àwọn èèyàn kọ́ máa sọwọ́ rẹ̀ bíyá òun ló kùnfà àdùnnú tó rí látọ̀dọ̀ ọlọ́run ṣùgbọ́n kí èèyàn jẹ́ ni tí ó tó máa fi kú ìṣòro ìnira àwọn èèyàn owó gbò lè jáde láyé kọmọdé kò ní kò láyé kọmọdé bí ò rí lójú ẹ̀ àwọn àrọmọdọ́mọ rẹ̀ ó padà jẹ́ wọ́n padà ní ọlọ́run lémi ọlọ́run ọlọ́run kiri ọdún mọ́ tákìmù lòun ọba tí ọlọ́run ta ń sọ mọ́ ti ká lẹ́tẹ̀ ìrànró kí a ní túnmà ìná mú tákìmù ọlọ́run tí máa ránró tí oníranran bàlá àdánwò àdánwò àìsígbàgbọ́ má tó káyé tẹ́lẹ̀ àdánwò kẹrin àdánwò ìfúyẹ́ ẹ̀sìn ọlọ́run tí gbogbo wa táwà nú ẹ̀ àdánwò kẹrin kọlọ́nà tó wá yọ sí à ọlọ́run ló dé o ọba tó dé yìí òun náà lọba tó jẹ́ wípé òun lọba tí máa ń nani tó jẹ́ pọ̀ náà látún máa ń sá lọ́dọ̀ ẹ̀ tí ẹ̀wọ́ ẹni tí bá náyàn èyàn máa ń sá fún ni tó mú pàtàn lọ sí fi nani a sá fún ni àgbẹ́ ẹ̀kọ́ ṣùgbọ́n báyìí òun ní máa náyàn tààtún máa ń ṣe kí ni tààtún máa ń lọ sáábá àlẹ́lùmí bàbá wọn sọ̀rọ̀ nípa báwùjọ ti rí òsì àìní ìdààmú ọkọ̀ nínú àwùjọ tá wà ń bẹ lónìí ṣùgbọ́n kò lè máa rí bẹ́ẹ̀ kọlọ́wọ́ má máa dáwọn kayọ tí ọ máa ránṣẹ́ ẹ̀kẹ́ rẹ̀ sí àbíwọn ọlọ́ni ṣíṣe yìí ọlọ́run ṣe ní tìtorí ẹni tí ọ̀bá ní kẹni tó ní kó lè jẹ́ ìrànlọ́wọ́ fẹni tí ò ní ètò ọlọ́ni ẹ̀sìn wá bèèrè ọ̀nà sáàgbà títà káfùlù ó fi wà nínú àwùjọ àwọn kan bẹ wọn ò ní àwọn kan wọn ní bóò láàṣẹ wá fi méjèèjì tira wọn tí ó fi balance ètò ọlọ́run nílé ayé nìyẹn ọmọ fún àwọn kan nítorí àwọn kan tí ò fún kó lè bá balance ìjẹ́ lórí bẹ́ẹ̀ lónìí nínú àwùjọ tá wà tá bá fẹ́ dáhùn ó tá sọ ní pé kò rí bẹ́ẹ̀ pàápàá àwùjọ tó wà yìí ń tọ́pọ̀ láwùjọ ti wá àwọn tó ní àwọn tí ò ní olání olówó olùsì tẹ̀bálà àwùjọ míì ìsọ̀rí mẹ́ta ni wọ́n máa wà àwọn tí ó ní àwọn tí ó tún ní díẹ̀ àwọn tí ò ní ní pàápàá àwọn ilé ọmọ wọn láwùjọ tí ìtọ́lọ́ tó torí ẹ̀ pé ayé ká wá sí àwùjọ tó bá wà wọ́n lè balance ẹ̀ ó bí ẹ̀pọ̀rọ̀ tá ń sọ à ń sọ̀rọ̀ ipò ọrọ̀ nínú Islam tá bá ń sọ̀rọ̀ wípé ọlọ́run dára olówó nítorí kí tálákà ó lè balance a jẹ́ sí pé kèé ṣe gbogbo ògbà láàmà bú owó nínú ògbà láàmà owó ẹlòmí ò níwà sí méjì ju gbogbo owó àtàwọn tó ní ọ̀wọ́n ní ọ̀sọ̀rọ̀ ẹ̀dọ̀ká wọn kí sí gbogbo ògbà òun lẹ̀ sí ní àmà bú owó nítorí pọ́lọ̀ ń mú wá fún àǹfààní wa yìí ló fi dá ọ̀rọ̀ sáyé ìmí ọ̀rọ̀ kọ̀sọ̀ ọ̀yẹ̀dó lórí ìburú béèyàn fúnrara rẹ̀ ọ̀bá sílẹ̀ kò rí ìburú fúnra rẹ̀ ẹ̀sìn wọ́n ò sì fi ààlà síbi tí èèyàn lè ní owó dé ká pé ọba ti lówó tó bá yé o ó ti tó kò sínú Islam gbogbo obi ọlọ́run bá fún ọ lówó dé o lo lè fi ní ó fún ọ nìyẹn kọ̀láàlà ẹnu tẹ́sì ọmọ retí ni wípé ọ̀nà wo lọ ń gbà á ní àfi bí tọ́hún náà sí ọ̀tà ní ìmọ̀ lèmọ́lù sọ́ọ̀lẹ̀ lèrọ́jù lè sọ́ọ̀lẹ̀ mọ́ndà lówó tọ́jà owó tọ́jà alìmọ́lù lẹ́rìn òkú tó síbá mìírànlá

káti ẹ̀lọ ọ̀rá kágbójúpò àwọn sọ̀dájọ́ pos bí the garden nazar and hukum pos ní aláàrí ni àbí aláram ẹbí yíò lẹ́ lónìí èyí ní ọmọ pè ní àṣẹ ní ìtìrọ́dù jẹ̀dẹ̀lì kásọpọ̀ ọjà ìtìrọ́dù jẹ̀dẹ̀lì àti ìdájọ́ ẹ̀ sọ́nà tó ń gbà ní tí a fi lé fún ọ ní báńkì ṣe lọ ń gbà lọ́dọ̀ àwọn èèyàn torí tí lọ lásìkò ìláwùjọ ni olágbọ́dọ̀ máa mẹ́nuwà ṣe lọ ń gbà lọ́dọ̀ àwọn èèyàn ọ̀nà tí èèyàn ọgbà máa owó ọgbọ́dọ̀ jọ ọ̀nà tó jẹ́ kí ni tọ́lọ̀ bẹ́yàn bá wá ní tó ń bọ̀ kò sí ìwọ̀n mẹ́ ìgbà tí èyàn bá wá ní lọ́nà sọ́dá tí ọ̀nà sọ́nà sọ́dá ìgbà lóòtí tó di kárúnà olówó gbó kìí ṣe torí wípé olówó pọ̀ olàkùránù fi bù nítorí wípé mọ́bìnú afẹ́ ìṣẹ̀padà wò ní àrílè máa lọ gbogbo àyà a máa rí ẹ̀sìn ọ̀pọ̀ èèyàn sí lówó ọ̀pọ̀ káni lọ́nà tó dáa ni tàbá wọ́n sọ̀rọ̀ lójú ọ̀nà ká lówó tààsọ̀pọ̀ onye ó fi wúlò fàláìní láwùjọ tí zaka fúlù ó fi wà kéèsé nù rọ̀màdánù nìkan àdìfẹ́ rọ̀màdánù kọ alẹ́kọ̀ẹ́ ọkọ̀ alẹ́kọ̀ọ́ zaka ìṣìmáyì inú sí bàbá nígbà ọmọ ọmọ sáájú tó ọ̀rọ̀ gẹ̀dẹ̀ sọ ọmọ pé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ń gbà tí ó sọ́rọ̀ Ramadan ìwọ́de kan lò ó bó ọ̀gẹ̀dẹ̀ 300 naira ọ parí ẹ̀ ṣùgbọ́n ní Ramadan ó mọ́ wá sí mọ́sáájú àìbẹ́ ni bàbá ti jẹ́ yọ́ká ọmọ nà sí àwọn tọ́rọ ti rò wípé yọ́ wà awa àwọn tí ó wà mọ́sáàtí tí ò ní mú ka sínú lọ ọyẹ ń bá mú lọ nínú ọ̀gẹ̀dẹ̀ yìí káwọn náà fi sínú ọyẹ mú lọ nínú sámúrù yìí èso mọ́kà yìí káwọn náà fi sínú ní rọ̀mọ̀dánù bá lọ tán bó ti bí wálé náà nìyẹn bàbá bó ṣe fi wá léèrè náà nìyẹn kí rọ̀mọ̀dánù bá lọ ṣe ń naam àtàkàfùn àlìṣìmáyí òun ni ijọ ni àjọ wọnụ ara wọn nínú àwùjọ kájọ wọnú ara wa olówó kó wọnú aláìní káláìní kó náà wọnú kini kó wọnú olówó kájọ wá balance ọmọ jẹ́ wípé aláìní òwò ọmọ ọrùn pa olówó ọmọ ṣe kí yọ ma gbájú ẹ̀sìnlẹ̀ ó fẹ́ pé ìsìláàmù wa ìsáǹkì ni wípé tó bá ń pè wá lọ síbí èyí táàtì ń fi rọ̀mọ̀dánù sàpéjúwé ẹ̀wọ̀n jẹ tí wá sínú masalasi ẹ̀rí wípé a mọ̀ wípé àwọn kan bẹ jẹ́ ń bùkátà kásí jẹ fún wọn bí Ramadanu ma tụmarụ tó máa ronú ilé torí bí òye pamọ́ kí sí nìkan àwọn a máa ronú kò ní jẹ́ lójú ọ̀nà oúnjẹ òun wa òun takafulu ìṣìmáyí tá ń sọ̀rọ̀ ẹ̀ bí wọ́n bá tẹ́ ń bó lówó wí bẹ́ẹ̀ ni wọ́n ń bá gbogbo ẹni tó ní agbára láwọn ààyè kọ̀ọ̀kan láwùjọ òní ń bá wa wí ọba bàbá wa ìmọ́mọ̀ wí àwọn èso lówó èso lówó bọ́lọ̀ bá mú nǹkan kọ̀ọ̀kan wá ó mú wá ń torí ṣíṣẹ́ sí ara yín kó lè máa ṣe jẹ́ ni onífímọ́ á ṣùgbọ́n ó béèrè iṣẹ́ lọ́dọ̀ àwọn àfá àwọn alèmọ́mù náà lójú ọ̀nà tàkàkùrù ṣìmáyì àwọn kẹ́là ń kì wípé ẹjọ́ lówó tí wọ́n àwọn àfá ṣe nínú sọ́lọ̀ fún wọn ọlọ́kọ́ ojúlówó ọfẹ́ ìmáàmù náà ni wípé ọgbọ́dọ̀ máa sọ bí masáàtì náà sí lọ pẹ̀láwọn jàmá kí mú látọ̀dọ̀ àwọ àfáàná ilé ń wà ní abalábò tí ò sí lọ́dọ̀ ti wá ní Islam kò sí lọ́dọ̀ ti wá bó ti yẹ tí wá ó fi 5,000 lẹ̀ níjọ́ jímọ̀ a ṣàdúwà fún kódà àfìjòyì ó ti yẹ ló tùpa àdínì tí bá ń jókùn nínú ara rẹ̀ kó gangan jókùn lọ́dọ̀ ààrẹ nígbà tó ti lówó mú wá ó ti di kíni ó ti lò tùpa <laughs> fún ẹ̀sìn ìbẹ̀rẹ̀ kí ó ní mọ́ lọ́wọ́ níjọ́ tí ó wá di wípé 5,000 rẹ̀ ó ń di 500 naira 5,000 ní máa fílẹ̀ jímọ̀ jímọ̀ jímọ̀ jímọ̀ ọkàn di jímọ̀ kan ní abadi 500 ṣẹ̀kọ́ ọyẹ kí máa mọ̀ fura ah, ẹni 5,000 ní máa fílẹ̀ ah, nǹkan kan tí ń sikí ni ó ti sẹ̀lẹ̀ ó tún jímọ̀ kẹ́yì takápùlù ṣìṣìmáyìmọ̀ ojúṣe lè máa mù ní kó pé pé ẹ̀bọ̀rọ̀ lágbájá tàbákìrùsàn ẹ̀dùn alọ́rọ̀ kàkàmfòrò ṣìmáyìnà ẹwà àjọ jókòó mo kíyèsí o ìjẹjọ 500 lẹ́mọ́ eléyìn náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ 5000 nípa nǹkan ti ó dàgùn díẹ̀ ni ojúṣe ìmáàmù ní kó wá ṣe kíní fún kọ́sàdúwà fún torí sàkẹ́ náà ló jẹ wà sọ́lẹ̀ alẹ́ yìí iná sọ̀lá táká sàkàrò láàrùn ọlọ́lẹ́ni ọgbà sàkà lọ́wẹ́ ọmọdàkáwá ìgbàwá ń dágún ọlọ́ọ̀rá yàdúwà ní ọlọ́ àrí anábì ọ kúrú mi ní àmúwá lè yí ń padà máa gbánú owó tí wọ́n Báwọn ṣe náà yóò máa jẹ́ àfọ̀mọ́, yóò máa jẹ́ àfọ̀mọ́ pẹ̀lú kí náà. Ọlọ́run ní ṣábà ti wá mú wá fún wa nábì, ẹni ó mú wá mẹ́jọ ọlọ lásán wọ̀sọ́lẹ̀ àlè. Máa ṣàdúrà fún wa. Àdúrà tí ẹjọ́ ọba ń ṣe lọ́kàn wọ́n fi máa balẹ̀. Gbé a kìíní yóò ní tán ọkàn náà bá lè gba kò ní tán ọba tún bí ijọ́ mẹ́jọ yóò wá yóò wù ẹni tí nínú mọ́tá sínú jàmá tí nǹkan tí ẹ ń lọ dáadáa nínú jàmá bọ́bá di jímọ̀ mi ìmọ̀mọ̀ wà pé brọ́dọ̀ alágbájá èyí tí ń fi 5,000 lẹ̀ tó di 500 ẹ̀dúró brọ́dọ̀ alágbájá mi tí iṣẹ́ ti ń lọ déédé tó sì rí pé kankan náà wọ́n jọ ń wọ́n jọ ń ṣe àwàjọ pìnàpọ̀ brọ́dọ̀ alágbájá ọmọ ìyá rẹ̀ yìí sẹ̀gbẹ́kọ̀rọ̀ òbó nǹkan lọ máa báwọn èèyàn má nǹkan ó ti dágún bó lẹ́ẹ̀sì jọ ríra lẹ́ẹ̀sì jọ ríra ìtọ́ ọba lè ṣe ní kíni mìíràn lọ́wọ́ kí n tọ́ dágún ó iṣẹ́ tí mo sáà sí fẹ́ sínú kẹsẹ́ kákan ni wọ́n ní masáàsí ó ṣe ọgbọ́dọ̀ rí sí àfẹ́ àti àwọn atáǹṣe kíni tàbí ọmọ ẹ̀ takaful ìṣẹ́rẹ̀ masáàsì gbọ́dọ̀ lóbi sàkà ní ọdún ní kàgbà ní masáàsì nítorí àti rí síta wọn tó kù díẹ̀ káàtó fún kálẹ̀ fi tún sí ẹ̀sìn wá nìyẹn ẹ̀sìn tí ó sí ogun tí ó sì òun Islam kọ̀fẹ́ kí èèyàn máa rùn pa ìsìláàmù wé tẹ́sì sí èèyàn máa rùn pa nú ẹ̀ ẹlòmí ti sọ ìsìláàmù di wípé ó dìgbà tẹ́ mú òun bá tó kú lẹ́yìn ọrùn oníwó tó mọ òun lẹ́lẹ́sìn pàtàkì inú gbogbo kiri kò sínú ìsìláàmù wa nípa bá tó wá fàbẹ́rẹ́ gan tó ti ń gásọ yóò lè èèyàn ọba ti di kọ́ wá kan ọfà bẹ́rẹ́ gan

tó ń wọ̀ òun ni kò mú ìmọ́mọ̀ wà pè ẹnu ẹgbẹ́ brọ́dá alágbẹ́yà ọ̀sẹ̀ bá ti kílò tán ẹmọ́ ti lọ mọ́ fún lójú ẹni tọ́ka sọ fún ọ tàbí ọmọ fún lójú àwọn ọmọ ẹ̀ torí jẹ́ bá ti rí lọ́nà ẹni wọ́n ti mọ̀ pé ẹ̀wù dádì lọ́wọ́ ẹ̀wù dádì ọmọ ẹkẹ́ ọ̀ ọgbẹ́gbù dájì lọ́wọ́ sì má fún òyìn lẹ́ẹ̀kan torí pọ̀ fẹ́ràn ń sẹ́ ẹlòmí bàjẹ́ nígbọ̀ bá ronú fún ọ̀rán ṣe lókè ẹwọ́ wá kásọ yìí ọba àdìjọ́ kejì náà pé ọba ń dábùjá àbújá tó ń gbó lè lọ bí ọ̀sí ẹ̀bí ọwọ̀ owó ti wò pé ó ń gọ̀ ọ̀fẹ́ lọ yóò ti gbà pé wọ́n fún mi lásọ lánàá wọ́n ni làbújá ló nìsan pé yóò sì lọ́lọ́ ọmọ múra náà ní ó ti di túlàsì ọlọ́wọ̀ lè gbà ní ẹ̀sìn fún ọ ẹ̀sìn yìí Islam tí mi àtẹ̀yìn wà nú ẹ̀ ọwá pè wá lọ síbi àtíta ogun sí òsì kèése gbogbo ẹ̀ òun láàkó lé àwọn alẹ́nu ọ̀sàlẹ̀ lákòólé àwọn ọlọ́rọ̀ lórí ọ̀pọ̀lọpọ̀ òsì tí ń bẹ láwùjọ wa lónìí àìfẹ́ kan sí mẹ́mẹ́ ọ̀pọ̀ òsì ọwà mẹ́ tí ń bá wájà lóyàdúgbò wa yìí lọ́dọ̀ wa lónìí àìfẹ́ kan sí albitola kíyàn mọ́ pẹ̀fẹ́ sí ọjọ́ bẹ̀rẹ̀ máa sùn kalé ọ̀pọ̀ nínú nínú orílẹ̀-èdè tọ́lọ̀ ń kẹ́ láyé èsì rẹ̀ tó lé Nàìjíríà bá tọ́lọ̀ ń kẹ́ kò sí ìsí títẹ́ tàà ń kọjá bọ̀ ní ìsìn ká tó dé bẹ́gà bí kẹ́ tí máa ta màálù yẹ bọ́wọ́ ń wa màálù ní gbogbo ẹgbẹ̀gbẹ̀ bí tí wọ́n kó nínú oúnjẹ tí ó ń fún ọ sásáwọ́ ọgbẹ́yàgbàdó wà ní fùfú tí ó ń fún ọ tàbí fùfú ọkà bàbà tí ó ń fún ọ òun lọ́bọ́ lẹ́ẹ̀lẹ̀ tó tún wù lẹ́ẹ̀jẹ̀ fún ẹgbẹ̀ ìbẹ̀rẹ̀ lómi ò ti á sùn kalé sọ́ọ̀lọ́ wá gbàdó rọ̀ kọ́kọ́ rí ibi oko kan kó múlẹ̀ kó fi gbẹ àgbàdo ọ̀rọ̀rọ̀ iṣẹ́ àgbẹ̀ lẹ́lọ́mí ìṣẹ́ fẹ́ dolówó tó jókòó sí fóun lọ fẹ́ a máa náwó rẹ̀ agbẹ́ lẹ́nà ní ìṣẹ́ nínú tó kódà mú bá wa láwùjọ wa bìtọ́ lájẹ́ kan mẹ́ àìfẹ́ kan ṣe kálùkù lọ́fẹ́ máa jókòó kó wọ ọmọdé láìsìṣẹ́ kódà ẹlòmí sí ọ̀rọ̀ ṣẹ́ gbọ́yé tí wà tọ́rọ̀rọ̀ tẹ́ rán mi ẹ̀dì ní gbogbo ẹni ká máa sọ gbogbo wa ní ọ̀dọ̀ ọba lẹ́lẹ́ wà ẹlòmí ọgbẹ́ ẹni kéwú ká tó ti sẹ́rọ mo ti kàní ayàwó lọ́lọ́n ti wí pé ní kéwú kó ẹkùn pé àríwá bá máa ń mú láìlá ààrẹ aláṣírí bá ń bá jókòó tí wọ́n wá ká ilá fún à níwọ́n náà gbọ́dọ̀ sí lọ́kọ́ ọmọ mú kàbọ̀ sọ̀rọ̀ wọ̀ lọ́bí kan yóò lò káìlá yóò lò káàkiri fún yí yóò kì mọ́gíríbì fún yí níwọ̀n náà bá dé torí nǹkan múbọ̀ ọjọ́ ọ̀nà fún àbá alẹ́ mọ́mù pé kìrìtà àrí múbọ̀ rí àwọn ilé àná ọ̀sán fíkí ilé ọ̀nà inú òsèmá jẹ́ fi máa gọ́ọ́dẹ̀ yìí gbogbo wọ́n bá fi fún yí dókítà àjọpàdé àjọpàdé ẹ̀bá ń ṣe ní ibi jẹ́ sí ń ṣe wọ́n ẹgbọ́ dè yàn wọ́n ṣe sábí rú bàbá wà ọlọ́lọ́mọ iye owó dáwọn ọmọ ìgbà lóṣooṣù lọ́bá sí bẹ̀ ní ẹ́ndà yìí sí ní ìjẹ́lẹ̀ ní máa lọ rẹ̀ ó ní iṣẹ́ máa gbà kí lọ bọ́ dẹ̀bẹ̀ ni wípé ẹ̀sìn wo pé ká mọ́ ṣiṣẹ́ tàà bá ń sọ̀rọ̀ òsì tàà fẹ́ káwùjọ kọ́ balance iṣẹ́ wà ń mọ́ orin iṣẹ́ tàà lò amòjú tó sẹ́ni kéèsẹ́ gbogbo ọgbà lágbàra láwọn tí wọ́n lówó nìkan báwọn látàbẹ̀ máa jẹ́ agbọ́dọ̀ mójú tó fẹ́ ọlọ́niwá ìzákú ni yá ti sọ̀lá níjọ jímọ̀ nù ẹnu àsìkò jímọ̀ ló ní òbí sọ́ọ̀bù ẹlẹ̀ ọlọ́wọ̀ òpin ọpa sọ́ọ̀bù ẹ̀sìn níjọ jímọ̀ tàbátàbátá ló pé yà á rí ilé àwọn jímọ̀ ìranù ló mú ọ òsìkí náà ṣe lè wà tó ní kọ ọmọ lọ sọ́ọ̀bù ọmọ lọ bí iṣẹ́ rẹ̀ níjọ jímọ̀ òsìkí nù Islam hmm? ọba ti lásìkò tí wọ́n pè wọn àkọ́kọ́ lọ́pàá ó ti sọ wẹ̀ ọlọ́sẹ̀ tọ́lọ́m ọlọ́wà níwá ìzákúdì yá ti sọ̀lá sílẹ̀ máa mú bá ti kírun tán tẹ́ ti kírun bá tán ọlọ́nípa kẹ́ṣìrù bìlà àti ẹ̀tún fọ́ká sórí ilẹ̀ ẹlòmí ó pè é pa mo ti lọ jí mo ti parí ilé ní ìdarí sí mo lọ sùnú tọba fi sinmi wọ́n lọ máa ọmú lọ́jọ́ ìsinmi kò sí ẹ̀kọ́. ṣùgbọ́n kèrè tẹ̀sì ló ní ọmọ ṣiṣẹ́ lọ́jọ́ kíni lọ́jọ́ jímà. ọlọ́run níbẹ̀ bá ti kí jímà wọ̀tàwó ẹ máa wá orí ọlọ́run káàkiri ẹ máa wọ́ ọlọ́run níbò mí ọlọ́run lẹ́mí ọlọ́run ni mo ilẹ̀ ní zàlúùlẹ̀ ọlọ́run ni mo ilẹ̀ ní zàlúùlá mọ̀rọ̀ fún bọ́ọ̀bá ọkọ́ tó fi kọlẹ̀ yóò Bọ́ bá wà nílùú kan tó rí ṣe mú mẹ́. Ó tún ṣe gíní? Ó tún bọ́ bò mí. Ọlọ́run ní bá mú fún òfin ìmọ̀ náà kìdì àà. Ẹ máa rìn káàkiri orí ilẹ̀. Wọ́n mú lóòrùn ní rí Ọlọ́run ní ẹ máa jẹ́nu àti kí èèyàn ọlọ́run. Ọlọ́run fẹ́ rọ̀súlù kẹrí onítọ́lábò lè kásìbì fàrí ìdọ̀tún alákùnlé muslim kí èyàn ó ní yóò jí láàárọ̀ kó pé mo lọ ń lọ pé mo ń lọ bí iṣẹ́ òjò mi ànábì lọ́nà ayẹ̀ ní fẹ́ni tó bá jẹ́ mùsùlùmí ibi ẹ̀sí tí tó gùn sí òsì ọ̀ mara bá tó bá kìrì mú kéte gbogbo ẹ̀ láàgbélé àwọn kíni àwọn olówó lórí kọ̀sẹ́ ní ọ́fù eré ẹ̀rùn múnú wa kó náà lè di kíni kó náà lè dolówó ó ti ajókòó sí bí ó sì òsì ẹsẹ̀ tí èyàn fi yọ yìí ànábì máa forúkọ náà wá sọ pẹ́ ní aláwọ̀ ẹ̀dá àwọn olóbíkà nínà lè fákìrì gbogbo lè wà ní fákìrì ọmọ sàdó ẹni ọlọ́run mo forúkọ rẹ wá ìsọ má jẹ́ ń bí kèfèrí sì má pàmí lóṣù kẹ́rù wọ́n wà faramọ́ kó lọsisi lóṣìṣì sáré ọ̀rọ̀ ni gbẹ́yàn bá wá padà ní mọ́sí gbígbọ́ sáré ọ̀rọ̀ kẹrìsẹ́ kọlọmọ́rí òkú ọmọ kò wá sí mìíràn ìyàn náà ma sáré ọ̀rọ̀ ni o tọ́rẹ́ ìtẹ́láwí oníṣẹ́ tó ń ṣe tó fi máa rí tí ọrọ̀ lọ́dọ̀ ọlọ́run ẹ̀sìn ni ẹ́ oníkàṣiṣẹ́ ìkánú àwọn sọ̀hábà wá bá nábi ń jọ́ka ànábì náwọ́ sí bí àbá náà mo ti náwọ́ sí mi àbí ìmọ̀ náwọ́ sí ọwọ́ kẹra wọn ìgbà náà bí wá tọ́bà lọ́wọ́ anábi ah, wọ́n bí lẹ́rẹ̀ pé tó rọwọ́ rẹ̀ ṣe ṣe aláhàrá báyìí tó ń fẹ́ máa gún yà báyìí tàbí omi onílátàrọ̀ ọ̀nà jẹ́ ní olójú ó ṣe hárahàrá tí n bá bí máa ké kí n má dá kí n kí n kí n tó wọ́n máa ké olùlọ́jọ́ orí harahara rẹ̀ anábì ah, ní nígbà yẹ̀dáì máa ń dà lọ owó méjèèjì yìí fèrè jánìnà láti jánà ọlọ́ Àndàlọ́wọ́ méjèèjì ní kíni? Ọwọ́ tí ń sáré kọjá àlàálì tí jẹ́ kíni? Tí máa tọrọ

àwọn àbí ìdáàmà ṣe dáàmà mú èso ẹ̀ dáàmà kì í bọnú ilẹ̀ bí àgbàdo tí ó sì ti àkọ́kọ́ alágìríkì ó ní kò sí ìtẹ́ ẹ̀ṣẹ́ inú méjèèjì ọba wá dóúnjẹ pẹ̀yẹ́kùnù mínú ú tọ́ìrò àwòbà yìí màtọ̀nù ẹyẹ kan náà wá débi oko àgbàdo ẹ òun náà jẹ oyó ọlọ tàbẹ́ránkó kan ló débẹ̀ ọjà òun náà ẹ jẹ, oyó ọlọ tàbí èèyàn náà ya mú lọ́ya lọ lé fún ẹbá ń ya àgbàdo bí i mẹ́rin fún bàbá káwọn náà tẹ́bẹ̀ àyàfikọ́ jẹ́ kọjẹ́ kí ni fún sàrà àdísì yẹn onísábàbù wòrò onísábàbù alìwòrò àpẹtí àdísì yẹn tí yẹ alùkùránù ní sábàbù nùzòrò ìdáná bìbí sọ wọ́n lárábìnrin kan ló gbé èso mọ́kà wá tọwọ́ bùn ànábì tọ́rọ ànábì a máa gbẹ̀bùn sàrà ní kìí gbà ìgbà

nínú tí máa kọ dínà gbígbàdúà omi kéèyàn jẹ ọya ajẹ́ àhàn kọmọ tí tí ò lè jẹ àtàràmù àtàlálì ajẹ́pọ̀ àdúrà yóò lè gbà èyàn gbọ́dọ̀ kíyèsí tí ó máa ṣe kíní tí ó máa jẹ anábì níbo ló ti rí olóhun rí láti inú oko òun oko oko tó dá ibẹ̀ lòun ti mú inú táàfí jò táàfí jàrí òsì òun ni ìsìsẹ́ yìí a máa sọ ẹni tí ó ní di rúdùwán hajjani yóò sọ olòsì tó ń ṣiṣẹ́ tí rọra ń jẹ nínú ohun àbá ń torí yóò sọ di ẹ̀yà kan nínú ara àwùjọ tó wà láàyè tí è sòkú gbogbo ẹni tí bá ń jókòó kalẹ̀ tó jẹ́ páhán jẹ nìkan ní jẹ kọ̀lọ́nà rí fi ń gbà ṣe tí fi ń jẹ tí fi ń mú kèé nínú àwùjọ àwùjọ àwùjọ lọ gbogbo ẹni tí lọ ọgbọ́dọ̀ lójú ọ̀nà ń jẹun ni bóyá ni bóyá ọkọ́ ma yóò sọ ọ̀yàn bí kí ni insanan hajjan èèyàn tó wà láàyè torí rọ̀súlù ní ma akala ahadun ta'ama qattu khayra ẹnìkan wọ́n ò tí ìjọ oúnjẹ tó dá tó dùn tó dá tó mìnà ayyà kúlà mìnà amaliyani tó dá tó kéèyàn máa jẹ nínú iṣẹ́ ọwọ́ rẹ̀ onítorí pé fa inna nabiyya Allahi Dawud kana ya'kulu min 'amali yadihi anábí ọlọ́run Dawud bó ti dá anábí ọlọ́run tó nínú sí ọwọ́ rẹ̀ ní dímájẹ̀ sọ́lálágbẹ̀dẹ̀ yóò lọ bí agbẹ̀dẹ̀ yóò ṣiṣẹ́ káwùjọ lè balance kọmọ nínú àwùjọ ọ yẹ kí gbogbo àwọn tọ́lọ́run rọ̀ lọ́rọ̀ kí wọ́n mọ mímọ̀ mú mẹ́ fi tàánú kèése kìkìdá oúnjẹ ọ̀rọ̀ mọ̀tọ́kọ́tẹ́ tí ọ̀rọ̀ náà ti ra irinṣẹ́ ojúṣe rẹ̀ ní ọlọ́run lágbára ní ọbọ́ lè kéwú ọlọ́bí òsáàwò àbìsàlámù léèrè ní àwọn ọmọ tí wọ́n kí ó lọ́dọ̀ yí tí àfihàn máa ń dà ṣọ́dọ̀ sàfáàrí àdédé ọ̀sánwó lè kéwú àdédé wọ́n ọ̀sán kódà wọ́n mọ̀ kó ní ọ̀gá wa máa gbọ́dọ̀ èèyàn wọ́n lọ gbọ́dọ̀ bá ọ̀yíṣọ́ ọmọ ojú èdèdé ọmọ pè lọ́dọ̀ wa máa kéwú yóò sì kí kò béèrè ẹ̀mọ́nù Yọ́ jẹ yóò mú, hmm bọ́ ọba rọrọ̀ èèyàn lè lọ rú àyè yẹn àwọn ọmọ àwọn ni wọ́n ń kéwú tí wọ́n èrò wọn wọ́n sá ẹbá sírò wọn wọ́n wá sírò òní lọ́dọọdún ìyẹ̀bá ìmà fún ẹ máa fi ṣòwò wọn ó rí wípé ó fún yí ọrùn kíni ọrùn òbí yẹn ẹ padà sọ́dẹ̀ arábíà kẹsẹ̀ pé wọ́n ń sawó lẹ́m̀bẹ̀ẹ́ takabulu ṣìmáyí ní bẹ̀lọ́dọ̀ wọn àwọn ronú kan tí ó mọ́rún àwọn òbí tí ó mú fúyẹ́ ní gbogbo wọn fi dábọ̀rọ̀ ó lè ránmọ nílé ìwé kọ̀ọ̀sàkọ́bọ̀ ní Saudi a sì rọrọ̀ jù ẹ lọ a lè pọ̀ jù ẹ lọ lóǹkà ṣùgbọ́n lọ́n fún alọ́rọ̀ jù ẹ lọ kò sí táyé fi rọrọ̀ láyé lágbàáyé tí nàìjíríà ò ní ọ̀sínkọ̀ ọ̀hún àfi nǹkan míì táwọn míì lè níjọ àlọ ṣùgbọ́n pé wọ́n wà tì ní nàìjíríà wọn ò ní rí ọwà kò sí nǹkan tọ́jú ohun àlùmọ́ọ́nì tí nàìjíríà ò ní Saudi lónìí nǹkan méjì náà ni wọ́n ní gold àti epo epo yẹn ni ó sì ń wà nẹ́tì máa wà góòdì wọn wọ́n fọwọ́ kan gbogbo tí aláti wà tán àwa góòdì àwa rin àwa aluminiọ̀ àwa akákòkò tán akábìtá gbogbo ẹ̀ àwọ̀ èédú kódà wọ́n ń wáyàn ní Nàìjíríà àbẹ́rẹ̀ máa wáyàn gbogbo àwọn tí ẹ̀jọ́ wọ́n sùn wọ́ọ́rọ́ nù sáré Okay. Okay. kàdó. Ah, ọlọ́run ilẹ̀ sàn ọlọ́run bẹ̀ wọn ẹlọ́bẹ̀ wọ́n ń sọ ẹrù kalẹ̀ lọ́rùn àwọn èèyàn ní ní ẹ fi dábọ̀rọ̀ eléyẹ ni lọ́dọ̀ wa lónìí wọ́n tún fà wá wa kìí ṣe tó lóṣèlú ládójúkọ ṣùgbọ́n a lè mọ́ sọ̀rọ̀ kọ̀rọ̀ yín torọ́ ilẹ̀ tẹ́rí sí ètò ilé ayé ọmọnìyàn ẹ̀yin lẹ tẹ́rí sí pé ẹgbẹ́ máa ṣe òun lẹ́ṣẹ́ yìí ni wọ́n rọ ni ọba àwẹ̀ ńlẹ̀ ni àbáwẹ̀ ọba àwẹ̀ ni ó, níbẹ̀ ọmọ òní lọ sùkú kọsànwó tó tó di parí oṣù yóò tún mówó wálé yóò oṣù wálé bí wa a léètò fún ètò ẹ̀kọ́ lójú ọ̀nà tí àwùjọ yóò fi balance kọsi. sí ẹwọ̀gbọ́ wà ń jọ àwùjọ àwọn òbí ọmọ òní fowórọ̀gùrọ̀gùn rọ́mọ nílé ìwé níjọ́un kí wọ́n tún máa dà múgbò ní ó ṣe rí fẹ́ àwùjọ́ta wọ́n bẹ̀ lónìí ní kò sẹ́lẹ̀ lọ́dọ̀ àwọn tí ń darí wa kí wọ́n ronú pé àwọn tí wọ́n ń jáde fóònù ó ṣe rí fẹ́ tí wọ́n bá ti fún wa ní 20,000 oṣooṣù ọdún kan agùnbánirọ̀ ń tọ́jẹ̀jọba ti dán lọ káwùjọ wá balance right of balance níjọ́ ohun tí èmì rántí kẹrẹjọ́ ń tọ́pẹ́ o gbogbo tí mọ̀ ń sọ yẹ́ o aṣẹ́wọ̀ 78 o ní Nàìjíríà o bẹ́ẹ̀ èèyàn bá ti ń graduate ìtẹ́tìdúó pẹ̀lú káà tuntun ni ọ̀sẹ̀ ní ìdíkọ́ ọ̀dàmú bọ́ ọba ti ń jáde nínú ilé ìwé ǹgan ni wọ́n ti wá máa béèrè kọ́ọ̀sì fẹ́ ní kọ̀ọ̀kan sí tọ́kọ̀ dẹ̀ ti wà lẹ̀ bẹ́yàn bá lóun kàwé nítorí sẹ́lìsì ọ̀tàn rẹ̀ ọ̀tàn rẹ̀ ni o mọ́ lè lọ síṣẹ́ kan ẹwà mọ́rú ọmọ ẹni tó ṣe o torí wọ́n gbé sẹ́ẹ̀ta àwọn ọmọ wọn ni ń fún kọ̀ balansi náà ni wọ́n fọ́ ọmọ tálákà àwùjọ táwà wà nù àwùjọ tí ò sí balansi wọ́n fáwọn ọmọ sálákà àní ara wọn ní ẹ́ tí ṣe gíní ọlọ́run sì ti sọ pé bí ó ṣe jẹ́ nù lè kéèlá takúnà dáúlà tán bẹ́ẹ̀ nàlà agniya èmi ọlọ́run ni ẹ má jẹ ọrọ̀ ẹ má jẹ ọmọ rotéètì láàrin ẹ̀yin nìkan ẹni pé tí rotéètì ọmọ wọn náà lẹ́ẹ̀mọ̀ tó ti jẹ́nẹ́tọ̀ ọmọ àwọn tó ti kú mi àbáwọn kọ́ anáà ni wọ́n pín wọ́n ti tó ọ̀bálán ìlò sí fípọ́ àwọn tí wọ́n ń rọrọ̀ náà ni wọ́n ń rọrọ̀ ọlọ àwọn olòsíjì ń rẹ́gí ní wọ́n tó sí lọ ọlọ́wọ̀ ọ̀dáwùjọ fún ọ̀dá fún bẹ́ẹ̀ bọ́ lórílẹ̀-èdè ní ìbọn lọ sípítù ò ní sakọ́bọ̀ tó fi tójú ara rẹ̀ bóòlù èyàn sí ní alówó nígbò owó tó nílọ òfin wo àìràrùn òfin tọ́mọ léèwé kí a lóòpọ̀ òfowó ṣe èdè mú tí èèfẹ́ sí náà rẹ̀pẹ̀lẹ̀ bá tún tẹ́lẹ̀ olóti kọlẹ́kà tó jì ẹbá tí ń tẹ kanú méjèèjì tí mọ́ sọ ó ti kọlẹ́kà sí gíní ó ti fáìtì òsì ọtí sínà Allahu o ti kọ lẹ́tà sí èyí ó rí mọ́rí ò sí nígbà bá ti bá yẹn gbé ọ̀rọ̀ léèrè ọmọ wọ́n bá gbé ìwò tọ́jú ìwòsẹ̀ sẹ́rí má fẹ́ ṣe ń jọun ní nàìjíríà iná wọ́n fẹ́ ṣe ń jọun wọ́n ṣe bí ẹ̀rípa àti gbádùn ẹ̀ gbogbo àwọn tí wọ́n mọ́mọ́ lónìí ẹ̀kọ́ ọ̀fẹ́ ni wọ́n fi dé ẹ̀kọ́ ọ̀fẹ́ ẹjọ́ sáńsọ oníwọ́lọ́ tí wọ́n ń débẹ̀ lónìí tí wọ́n ronú àwọn ọmọ aláìní mọ́ sí wọn àìsẹ́sì ni o bọ́ bá ń rí bẹ́ẹ̀ lójú ọ̀nà tá fi mú òsì kú ò láwùjọ nínú ẹni ìtọ́lọ́mbá fáwọn ọlọ́rọ̀ náà ká máa gbà lọ́wọ́ wọn zakat inú táà fi ń ṣòògùn sósì ni táwùjọ fi balance Olọ́lọ́run subhanahu wa ta'ala ló fi ṣe ní haqqun ma'lum. Ọ̀sọ́ pé kọ máa múnú táa fún ọ kó fi máa rà wùjọ lọ́wọ́. Ọlọ́run subhanahu Wataala. ta'ala kọ̀sọ́ wípé bọ́ bá fẹ́ ní ẹjú ọ̀rọ̀ lówó rẹ̀. Wàlẹ̀dínà bí àmúhà lè rẹ̀ àpò màálò. Ọlọ́run láwọn tí wọ́n rojú rere ní ọlọ́run, òun làwọn táà ṣe lábọ̀rọ̀ tó jẹ́ pé ní ọ̀rọ̀ wọn àpọ̀n àwọn gá ti ní ẹ̀tọ́ tí wọ́n mọ yí ẹ̀ pé lọ́dọọdún iye tí ó máa jáde tí fi máa ran àwọn aláìní lọ́rí bóyá wọn sọ bá lọ́wọ́ lọ bá ń ti gẹ́ẹ̀sì bàbá yẹn bọ́ nìyàn torí bàbá yẹn náà lọ́lọ́ fi fún ọlọ́wọ́ torí bàbá tó lọ ti gẹ́ẹ̀sì máa ó lọ́lọ́ fi fún ọ fún bẹ̀ ọ gbọ́dọ̀ tìnà mọ́ wá bí èèyàn bá ti ṣe tó tó fi ra lọ bẹ́ẹ̀ náà ló ó bá ti ṣe dáadáa tó ọlọ́run ní ẹ̀tọ́ ní akùnmànú nínú ẹ̀sàkáwà nínú ẹni sádákàwà sádákà ọ̀dágbà kan sí kò sígbà tó lè ṣe gbówó kan bá ti yọ sí ọlọ́ tó ti rí wípé amdìlá ilé ti táwa náà fi ń jẹ lọ́sẹ̀ yìí ó yìí tún sẹ́kù múlé yìí lọ fún bàbá kan tó wà mẹ́rin oúnjẹ tá ara dálé ìyá ọya ìyàbọ̀ ìrẹsì méjì mẹ́ ó sọ gbówó lágbára àti ràpò rẹsì ẹnìkan agololo lọ rà ó tún ń owó agolo rẹ̀ sí láwìn ìwọ sì láwọ̀ ní àti kó lé ní lápò kò sí sọ bu bí mélòó kan ẹ̀lọ́gbẹ̀fù ó rí kó pèdùnú sílé ayé ẹ̀ kò sí bọ́lọ́wọ̀ mọ́ bàbá sọ̀rọ̀ sàká púpọ̀ wa lámọ̀ sọ wípé bóyá sàká owó wa ìròrí mi ti wà ń sìn tọ́pọ̀ wa náà fi máa rí sàká yọ máa gbélé olórí goat ọ̀nà méjì dẹ̀ Islam ti mọ́nà tá àgbà ayọ sàkáwá ó máa lórí goat ó máa lórí slipper tọ́bá sórí goat là ni wọ́n tọ́rọ àwọn tí wọ́n mọ̀ yọ sàkọ́ òní sí kí ni wọ́n kan tọ́bá ṣe góòlì ní 2 million plus o lè yóò nílọ bà lọ́wọ́ èèyàn kó tó lè yọ sàkà o ní 2 plus lọ nínú Ramadani ọ̀wá ní fọ́ọ̀kan òní náà tí èdè Ramadani ti ń bọ̀ wá di 3 million sàkà nínú tí a mọ̀ pé rú ẹni tó lọ́rùn rọ̀ lọ́rọ̀ débẹ̀ ọwọ́n nú àwùjọ wa tí ó fi 3 million sí ilé láìkọwọ́bọ̀ business náà ara tí ó yọ sàkẹ́ yìí ọba fi ṣe business náà tó bá ti péye rẹ̀ yọ yọ sàká kò lóòdò ti jára ní àmọ́ yọ sàká rẹ̀ nítorí wípé àti wọnú ẹni tí ó yọ sàká wọ́n pẹ̀lú gold àwọn àfá lásìkò yìí pẹ̀lú bó ti ṣe mú wá láwùjọ wọ́n ní àpadà sínú sílífà kàmọ̀ yọ sílífà ní ìsìn tí èyàn bá ti ní tó tó 201,000 ní ìsìn ẹwò kẹ́yìn nínú Ramadan, yìí tí èyàn bá ti ní 200 àti 1,000 tó ti ná sí ọdún bí fi bá ìwọ náà ti dẹni tí ó yọ sàká tí ó mọ̀ pé ta bá ló léyẹ ma yọ sàká àkọ̀jẹ́ yóò lè rán kí ni yóò lè ràn àwùjọ lọ táwọn tí yọ bá ń pọ̀ òsì náà ma ṣe kí ni yọ ma jẹ́ kù díẹ̀ díẹ̀ a wọ́n máa ọmọ ìyá mi ní ẹ̀yọ sàkáwà mọ́ wọ́n ma yọ́ ẹ ma já ìdánilẹ́kọ̀ọ́ ẹ̀ ká máa sí lóòrèkóòrè fáwọn èèyàn ipò tó wọ́ wà ejò ní ọmọ jẹ́rù bolówó ni olóòfi jẹ́ pé tó bá dijọ́ àdìkì àmà ẹni tí ọ ma yọ ìsọ́lọ́run ọ sọ di ìjọ́ ẹ̀dà ni ejò lọ́lọ́wọ́ sọ́dá olówó lọ tọ́jú àwọn èèyàn òfi pín dáadáa sínú tẹ̀mí ayé wọn òfi ruo wọn lágbára lọ́nà tọ́dá tí èsẹ ti tí mi nàfáwọn mí ní ti tí mi wọn lágbára lọ́nà tọ́dá yóò tí ó wà máa sọ fọ́ pé a náà máa lù ká ana àná káhùn zúká látò zàká àná máa lúká àná káhùn zúká látò máa bá wá tẹ́sí máa ṣe pẹ́lú orí ẹ̀ wí wọ́n mọ́ wà sọ́dúnfò ẹ̀kiri máa àwọn ni ó lè lọ náà wà Èmi ló wú ẹ, èmi lọ́rọ̀ ẹ ní orí láyé. Tí èyí ọ̀tàkẹ́ yóò dìjù. Ẹjá máa ṣe dáadáa. Kàrùsù mi, olórí aṣọ bí ò jẹ́ sàkà yóò jẹ́ sàdákà olórí abọ́ tóòtò ẹlòmí ìsàbọ́ ń jó ti lọ lé ọkọ ọ̀fọ́ kọ̀kan rí mẹ́ ọkà tó kàbẹ̀ náà ni ẹjọ́ tó lọ tó gẹ́gẹ́ ọmọ kọ̀dá rídí ẹ̀dí ẹgbẹ́ fáwọn ọjọ́ ọ̀rà bọ́ jùmọ̀ jẹun bọ́ọ̀ bá mọ̀ ìwọ kó lọ sábó lọ́dọ̀ àwọn ọmọ ìyá wa tí wọ́n fi ike tó ti fọ́ tí wọ́n fi jẹun ìgbé nínú abọ́ rẹ̀ tó tò ogbónà olíbàgì ọwá lọ fún án tàbí ọmọ fi jẹun gbogbo olè fi jẹun ah. ó fi nǹkan sí rẹ̀ kò tún lè fi gbóúnjẹ fọ́pọ̀ ẹ̀dán ìyá ẹ̀sá tó náà ni ẹ̀fí gbóúnjẹ kọ́kọ́ ìyàwó ń sọ kẹ́kẹ́ ìdí agbọ́ ẹ̀lò ẹ máa lò ní o gbogbo kọ́bọ̀lù tó kún bá sọ yẹn kò sí ẹ̀kẹta mú lọ́rùn bí a bá ti jogún ẹ̀ ò níládẹ́ ọ̀ torí ti kú oúnjẹ tó bá ti kú ẹni tó bá jogún ẹ̀ ló di ti ẹ̀ ṣùgbọ́n tó ọba ti sayé rẹ̀ fi ṣe dáadáa ìwọ lónìí ládá ìwọ lónìí ládá rẹ̀ o kò sóre nínú gbogbo ètò òtòjọ tó lò ọlọ́mọ́sàlá ìsànú wa àwọn ọ̀nà tẹ́sìn tó ti fẹ́ ká máa ṣe dáadáa tọ́lọ́mbá ti ayé fún wa ẹ̀sùn béèrè lọ́dọ̀ wa ìdájá àtíkà dúníyà àlẹ́ ìkàfà jùdí bìí إذا جاءتك الدنيا عليك فاجرد على الناس واعلم أنها تتقلب على الناس واعلم أنها تتقلب فلا الجود يفنيها إذا هي أقبلت فلا الجود يفنيها إذا هي أقبلت فلا الجود يفنيها إذا هي أقبلت فلا الجود يفنيها ولا للبخل يبقي إلى هي تذهب ولا للبخل يبقي إذا هي تذهب إلى جاءت الدنيا إذا جاءت الدنيا إذا جاءت الدنيا عليك فجد بها إذا جاءت على الدنيا عليك فتدبرا على الناس واعلم أنا يتطلبون على الناس واعلم أنها تتغم فلا الجود يفنيها إذا هي أقبلت ولا لتقلب فيها إذا هي تذهب ولا لتقلب فيها إذا هي تذهب Àlùfáàní ìlọ́mà yá mi, ọlọ́run bá ní káyé, ọlọ́run padà ní káyé ó dé fún ọ, ayé láúdá máa ń dàgé ríkà máa ń wọ̀sọ́lá bá kó wà ayé serínú bọ́lọ́run bá ní ó wọ́n wà lọ́dọ̀ ẹ mọ́dí mọ́wọ́ ìwọ náà túta fáwọn èèyàn ọ̀rọ̀ àwọn èèyàn pé torówó tí ń lọ́dọ̀ rẹ lónìí ríkà bá tí wọ́n wà ná fún wọn kò lè jọ́wé. Ìlàjá àti Júníà. Àlẹ́ ìka bá yóò dẹ̀lẹ̀ yá. Bàbá, bọ́lọ̀un bá ní ká yọ wá bọ́ ayédé oríṣe nílé ayé alẹ́ ìkàfà yóò rí àwọn àmànàmú aláàná ti wá láàmù àná Aláàná ti wá láàmù àná àtàkọ́ láàmù. Àgbọ́ ní tí ọlọ́mà ní wípé ìgbà ọ̀sán lọ bí òréré ọ̀tọ̀ bá ọba ní lónìí o lè mọ́ ní lọ́la tàtàkọ̀ lábù ìmọ̀ yìí ni lẹ́fì pè ní máàlù gbogbo ọkọ̀ tí ń jẹ́ ìtumọ̀ sí èdú ọlọ́nà kan máàlù in tó pọ̀ mí kan tó yí ibò ní fádẹ́ òpè ní fíjọ fádà yàfíjù ọlọ́nà gbogbo ọkọ̀ tí lọ́gbẹ́gbẹ̀dẹ̀ lágbára ló dà jù ní gbogbo èdè gbogbo ọkọ̀ tí a sọwọ́ gbogbo ọkọ̀ tó gbogbo mú ní pẹ́bí tí ó ń bẹ lọ́wọ́ rẹ̀ ìdí ègbó ní o tó bá ìtìkó lọ́wọ́ rẹ̀ tó rí bí sẹ́rẹ́rẹ́ على الناس وعلم فلا لجود يفنيها Tọ́lọ́m bá ní kí owó dojúkọ mímá náà ọ̀tán owó, ìná ọ̀tẹ́ kí ni? Ọ̀tán owó. Àwọn bàbá wa náà lọ́mọ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ ọpọlọ́nù ìná òṣè kí ni owó a bàbá nítorí ipọ́ ọlọ́wó òfẹ́kọ́wó ṣe kí ni ọta Ìlàríyà àbíbàlá wà láàrín gbogbo ní yóò bọ́ ọ̀lẹ̀ àìdáyé àtàrà àwọn kó o sì yá ń kọ́ káwọ́ ọwọ́ rí ọkọ́ kó o diwọ́ kó o di ṣáwọ́ ẹ̀dùn mhm. pé tó wọ́ ọba lọ òbí ọmọ lọ kọ́ ọmọ náà òbí tó wọ́ ọba lọ kọ́ kí ni ẹnu sẹ́sìn lọ́dọ̀ ẹni wípé má bá ní ọmọ náà òní ni òní òní náà pàá ó tún máa bẹ̀rù òsì tàṣà àlùfàkàrà bọ́ ọba ń náà wọ́n náà máa fáyà òsì ẹni àfihàn tó mú èébẹ̀rù òsì tí bá náwó olàdẹ́bí wa Muhammad òun tẹ̀ yóò fi kú kàríṣ ànábì máa náwó bí àtẹ́gùn ní náà gbé òsì máa ya kó fi rọ̀mọ̀dá nínú oṣù yìí oníwà ma náwó kọ́ ọlọ́mọ́sàlá ìsànú wa ọ̀rọ̀ tó rán mi kìí sọ̀rọ̀ sí palẹ̀ sọ̀tán ẹnu bí i a sọ́dé yẹn ọlọ́mọba yóò sí ọlá àti tó bí ẹ̀ bá bá jẹ́ káwùjọ wa dáa yọ pọ̀ ẹjẹ́ mẹ́nu bá díẹ̀ tó fi máa ìkílẹ̀ torí kò sáàyè máa ka balance láwùjọ láwàtá ní sáàun gbìyànjú láti rí wípé àwọn obìnrin àwọn tí ò ní yóò sèso tó tóbi fún wa tí àwùjọ wa bá ṣe fán káyẹ́kẹ́yẹ lọ́tọ̀ọ̀kan yẹn tá bá lè ní tàkà fúlù ṣìmáyí á padà ríra wa léyọ̀kan ìtí máa fáwùjọ kò ní ṣẹlẹ̀ láwùjọ wa náwó ọjá òsùnwà tọ́mọ èèyàn lè fi wọn ọlá níwájú ọlọ́run bá fún ìyàtọ̀ fẹ́ wọn pé sọ́ọ̀là lọ́dọ̀ ọlọ́run máa bó náà sí nínà ní ó wọ́n bó bí èèyàn bá lè máa náwó ti ń ṣe dáadáa yálò ojówó jẹ ọjẹ́ ti jọba òun ná òun tọ́jú àwọn aláìní àwọn kan máa ń ṣe ẹni tí èbá tí ìmá ṣe kọ máa ṣe èèyàn máa rí ìkúnlọ́wọ́ ọlọ́run ọlọ́run máa dúró tíyàn tí Yàpẹ́ ní ìyá wa Khadija wífà nẹ́bí. Níjọ́ tí ẹ̀rù bá tọkọ́kọ́ rí Jùbìrí tí ò rírú ẹ̀rí, ọmọ òtútù tó mú lójú ẹsẹ̀. Bídẹ́gbà lórú mú. Ìyá wa Khadija obìnrin àlùbáríkà ọlọ́wọ́ ṣe ìyá wa ìná bẹ́ẹ̀. Obìnrin tí gbó tọkọ ẹlòmí ìsásìrí lòun, òmá sásìrí ọkọ ní. gbogbo gbàtẹ́ ndị ndị chike jẹ́ wọ́n jẹ́ màálù ẹ̀lì gbọ́ ní ọba wa kù bí ẹ̀lì ọgbọ̀ ọ̀ta ti pẹ́ra yìí lọ́kọ́ ti yìí ẹ̀yìn ọkọ̀ náà ẹ̀yìn ẹ̀mà sí dáadáa jẹ́ ọba ti jẹ́ léhùn wọ́n náà ti yóò bá kán níta ọba adélé tán bá bèèrè owó ọgbẹ́ òsì òsì yóò sọ̀pọ̀lẹ̀ wọ́n fi ọ́ ju ọkọ̀ burú ọkọ̀ báńgẹ́ bẹ́ẹ̀yàn bá lè ma ná nínú tọ́lọ̀ fún yọ́ ma rí jòó ti ọ̀rọ̀ ìmá nánú tọ́lọ̀ fún yà ká ma ṣe dáadáa láwùjọ nínú náà ọlọ́run ọlọ́run ẹni tí bá ń ṣe dáadáa ìkẹ́ ọlọ́run ó súnmọ́ ìmọ̀ná nínú tọ́lọ́run bá fún yàn wasilatun li husulil baraka fil umur a máa jálù báríkọ wọnú òsèlè ayé èèyàn ìyó lògbà tí ó dà láyé tí èèyàn bá lè náwó owó èèyàn náà gan àlùbáríkọ wọnú ẹ̀ tí èèyàn bá ṣe dáadáa bákanáà ọmọ tí èèyàn ń náà bá jẹ́ni tó náà ti kí ni ó ṣe dáadáa ọlọ́mọ́sára ìsànà wá nítorí pọ́jọ́ ti lọ ẹjẹ́ fi ó kúnlẹ̀ di ìgbà míì àmọ́kọ́kọ́ ma rírí bá a ti bẹ̀rẹ̀ lásìkò tọ́tọ́ àti tọ́yẹ tàbá ma tí ọkọ́ lẹ̀ fún wa níláadá kèṣe kíké o torí nínú ìsẹ̀mí ọmọ èèyàn ní àsìkò wà àwọn arásìkò yẹn láàrin ọlọ́run gbogbo bẹ́ẹ̀ kọ̀ọ̀kan wa tá fẹ́ ọlọ́run òmìnira wa láre ẹ̀ èyí tá a lọ́dún yìí kò ní jásìmọ́ fún wa bí a ti máa ṣe lọ́dọọdún yìí ọdá mi lójú pé àkọ́kọ́ tí ń jókòó láàyè yìí kọ́ yìí ọlọ́run sì ní ilé ìtì òfin máa ti tó bẹ ọlọ́run kò ní fi sòfin fún fẹ́yìn tẹ́ ń pè wá káà fi sòfin fáwà tí ẹ̀ ń lórí dáadáa ah àwọn èyí ti yí padà kó sì bá ti mà ọlọ́run dáadáa wa ọlọ́run ọjọ́ máa lékún àná ọlọ́run yóò máa bá ọdún yìí

ẹni tọ́lọ́run ń lò lánà sí ẹ̀sìn láàrin ìta wà yìí dáadáa ní ọmọ lọ́wájú àti lọ́wọ́ ọmọ abẹ́lù kọ̀ọ̀kan wa subhana rabbika rabbil izzati amma yasifun salamun ala al-mursalin والحمد لله وكذا Ọ̀pọ̀lẹ́ fàánà tàwà ṣe dọ́ọ̀kọ́ ìbẹ̀lì mẹ́mí. Ẹjọ́ alhamdulillah. Alhamdulillah. Ẹjọ́ alhamdulillah. Alhamdulillah. Alhamdulillah. Alhamdulillah. Alhamdulillah.